hello everyone welcome to Toyeen Talks ọ̀rọ̀ yìí máa ti ń ó máa ti ń di iṣu atayọ̀ ọ̀nà báyìí eh? ó ti ń ó ti ń lọ káàkiri um, ọ̀rọ̀ tó wà láàrin madam Bọ́sẹ̀dé JMK and um, um, real real talk with aunty Adunni ó ti ń lọ yàmàyàmà bákanbákan everybody àwọn méjèèjì both sides wọ́n ti jáde láti wá sọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin wọn gbogbo ẹ̀ náà kò ju ọ̀rọ̀ monetization and um, uh, of page you know ṣe mi pé nàìjíríà ó dàbí pé wọn ò tí ì ní monetization and now uh, àǹtí àdùnní àmì bóyá wọ́n fẹ́ help along the line gbogbo ẹ̀ ṣáà wọ̀ yàmàyàmà bákan ṣá wọn ò dẹ̀ rọ́nà àti yanjú ẹ̀ so now bóyá àǹtí àdùnní fi um, all, all, all her information from onset wọ́n fi sí so about to change it now bóyá wọ́n lè change it. láti correct ẹ̀ mọ́ sí ti um, madam bọ́sẹ̀dé so gbogbo ẹ̀ ẹ̀ wọ́n ẹ̀ wá gbọ́ fúnra ara yín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 you sent a message to me asking for my consent that was not the message you sent to me early this morning the message you sent to me was that you said you have deleted the page ẹ ẹ sọ fún mi wípé ẹ ń dúró de consent mi this is the message ẹ jọ eh bí ọ̀rọ̀ bá ṣe jẹ́ òní kẹ́ ẹ ṣe sọ ma ẹ ẹ sọ fún mi wípé you are waiting for my consent i'm going to make a screenshot of this and upload you said unfortunately i might need to, to delete the page as facebook is not letting me change or remove my vital details i have been on it for over an hour and had to call princess odunlade blog as she has been an admin of two pages she said she had similar experience and the page was finally deleted message tẹ send sí mi lélẹ́yìí ẹ sọ pé the page has been finally deleted and of course èmi náà lọ wo page yẹn mo rí i pé exist mọ́ so the the one that you are saying on your live stream right now wípé you were actually waiting for my consent that one is not it nkan tẹ ẹ sọ pé n wait you said the page has been deleted and i also look for the page i saw that i could not find the page again that was what you said that was you said the page has been deleted tori okay and you also talk about your your security i have told you ngba tẹ́ ti pè mí since you have called me that you want to remove your vital information i told you to go ahead and remove it did i say i want to have access to your information you were the one that said you don't want your information to show if you made me if if you give me the login details i will definitely have access to your information which you will not want and i said no problem remove your information that is another one then the third thing you said pe you did me a favour i don want that statement kò ń ṣoore lẹ ṣe mí mà tó bá you will not delete my page without my consent you deleted it and you sent me a message what you are saying on your live chat right now it was not what happened and i'm going to upload this screenshot you said you contacted princess odunlade blog as she has been an admin of two pages and she said she had similar experience and the page was finally deleted nǹkan tẹ́ ẹ sọ nìyẹn mà and i'm going to upload it you said if, if you had told me that you are waiting for my consent would i have come live and say why do you delete my page and you said you don't want people to see your information which i also the same thing i have the i have a conversation here i have a conversation here ma what you are saying the impression you are creating now you are creating an impression as if you did me a favor. in uh, meanwhile in the real sense of it what you are presenting on your live chat right now is not what happened you said to me that the page was not approved all the screenshots you you brought out now i was the one that sent those screenshots to you go and check the date on those screenshots uh, screenshots they were as far back as september october because all of these things the way you are you are painting the wrong picture we cannot say we want to achieve peace and we are going about it painting the wrong picture of somebody real talk with aunty adunni ma what you sent to me was that the page has been finally deleted please don't change your statement please don't change the line of your words and i didn't say i want to have access to your social security information i never said that i never said that i said you should remove your information and you said i should send my own so that you can edit it you said facebook does not allow you to remove your own un unless you edit and you requested for my own which I sent to you why are we painting the wrong picture why are you painting the wrong picture excuse me you said you said uh, but uh, all the people that are coming here all of them should go and jump into lagoon is that what we are talking about you told me that my page has been deleted and I also checked it early that morning I saw that it has been deleted all the screenshots of the money that entered that you uploaded on your page ma i was the one that sent you all these screenshots why are you changing the narratives why are you changing the narrative i was the one that sent all of this to you and when you uploaded it as a proof you are standing on the point that you did me a favor. you did me a favor. excuse me ma how when where how did you do me a favor? because you are painting the wrong picture on your live chat the little one i watch there you said you ask you ask for my consent you never ask for my consent the message you sent me was that my page has been deleted and i also look at at, at the page i search for it i see that i could not find it again so please don paint the wrong picture of me and anybody that is supporting bad that does not hear the correct thing that happen let everyone continue to believe you but i know there is a god that will never hide under one finger the screenshot you uploaded i was the one that sent to you the day you called me that my page was not approved for monetization you said that page can never be useful for me again and i believed you how come you now see this morning again how do you want me to believe that this is what is happening why are we doing like this you say you did me a favour are you doing all of this thing for free what made me to come out was the fact that you said you deleted my page and you said i have never been doing charity on my page that means you've not been following me people that are on my page knows that i do give away. yes this is not my first time of doing give away on my page probably maybe you i know you have not been following my page it was when you talked about this monetization that i came to your dm according to what you said i also teach people monetization the one i know i teach people how to monetize their tiktok how to make money on tiktok so when i see this thing i teach people about it you said i've not been doing charity the little i have i do and a whole lot of people here can testify to it this is not my first time of doing giveaway on my page that is not even the issue the issue now is that you are claiming that you asked for my consent that was not what happened please make sure that everything you are going to stay to say will stand on truth make sure that everything you will say will be on truth i'm going to upload the message you sent to me you said the page has been finally deleted that was what you said and when you told me that my page was not monetized i said you should remove your information why are you painting the wrong picture as if somebody want to use your information i saw your commentators they were saying that eh, eh i hope you didn't send your information to her why are you guys painting the wrong picture why are you painting the wrong picture if i had known that all of these things will end up like this i wouldn't have even agreed yes so now you are now saying that you asked for my you were asking for my consent you did not ask for my consent all what you told me outrightly was that my page has been deleted and i also searched for that page i didn't see it again i have the record of all of this with me i have the record of our chat why are you painting the wrong picture please why are you painting the wrong wrong picture all the commentators that are going to your live stream do they know what actually happened i have our conversation here the day you told me that the page was not monetized so what is this why are you painting the wrong picture what which reply did i give to you i said since the thing was not monetized let me have the the uh, give me the login details and you said you want to edit it and remove your own details out of it if you had told me that it's not possible for you to remove your detail will I still be asking you several times excuse me what are we hiding here what are we hiding here you said the page cannot be useful for me again that was what you told me and you are painting the wrong picture as if you did a favor and we did not appreciate it we both had an agreement about all the how the uh, estimated uh, revenue will be shared which is fifty percent and we agreed you later come back to me that my page was not monetized why are we painting the wrong picture why are we painting the wrong picture of course she's indirectly calling calling another name why did you delete the page that was the question i asked and the message you sent me on whatsapp was that you have deleted my page that was what you told me that was what you told me ẹlẹ́tì delete the page yẹn in fact the conversation i had with you the day you told me that uh, you will delete the page is with me why are we painting the wrong picture the page that i, I didn't have the login information of how can i see any information that is there how can i see your login how can i see your information and i said no wahala remove this information if i need your information for anything will i ask you to remove it you even requested for my address my uh, house my local government everything and i sent it to you so what did i need your information to do ṣebí mo edit ẹ̀ náà ni and you told me you are going to edit it i sent you several voice notes as regards that so which one is ẹ eh, gbé ẹ lọ jọ́ǹpù sínú lagoon ẹ lọ jọ́ǹpù sínú omi on on on what if the page is no longer working let it not be, let it let it let it be but don't paint the wrong picture do not paint the wrong picture because you are saying ọ̀rẹ́ níwọ̀n ṣé ọ̀rẹ́ lẹ ṣe fún mi ni àbí kí ni. yes i trusted her but she's not trusting me and i said she should remove her information from there why are people i don't why are people like this for crying out loud i trusted her she is the one that is not trusting me she is now showing me the page now showing people the that page on her live stream claiming that she has not deleted it the page you deleted and you send me a message that you even contacted somebody who told you that there is nothing we can do how do you expect me to assume that you have not deleted the page when you actually sent me a message telling me that you have deleted my page real talk with aunty adunni so what is my own what is my own fault in all of this you said i have been on it for over an hour and i had to call princess odunlade blog as she has been an admin of two pages she said she have similar experience and the page has finally been deleted nkan tẹ ẹ sẹ́ndì sí mi nìyẹn màá rí talk with aunty adunni n tẹ ẹ sẹ́ndì sí mi nìyẹn èmi náà dẹ̀ wá péjì yẹn mi ò rí mọ́ so oore kí lẹ wá ṣe fún mi oore kí lẹ ṣe fún mi because people when you do something when you do a whole lot of things you paint the wrong picture as if somebody is bad what is my own fault here I thank God that you also establish the fact that I do not have full access to the page and I told I said I saw money there and when you say it was not monetized I believe probably Facebook removed the money so what are we hiding here why are we painting the wrong picture this is the little of your chart but before i do that the uh, when you called the first call you made to me concerning this that started this saga was november thirteenth. that was the call you the time you called me telling me that the page was not approved you understand because you are painting the wrong picture as if we are the ones that are not truthful to you unfortunately i trusted you you have the the the details of that page from the beginning to the end apart from the access that i have just to upload into it you told me that technically the page belongs to you and i said no problem if there is a means you can edit your information you told me you will edit your information ṣebí nǹkan tẹ́ ẹ sọ mi nìyẹn ṣebí nǹkan tẹ́ ẹ sọ mi nìyẹn ẹni yìí sọ pé she didn't do you any favour but did business with you of course mo rí commentator kan bẹ̀ tó sọ pé ìránṣẹ́ ni yìí lẹ̀ ń bá ṣe business and you see you just be careful before you you you comment on people's show or before you take sides be careful before you take sides put yourself in my position i said there is no transparency and thank God that the page was not finally monetized let me be using it as backup page ẹ jọ ṣe nǹkan tí mo béèrè pọ̀ jù ni before you sent me this screenshot of twenty-three dollar you have already told me that the page was not monetized if you were me you, you were supposed to be me what would you have thought of what are we hiding here I don't know I didn't need your information to do anything that is the reason why I said for your own security purpose gbogbo voice note tí mò ń send sí yín I always hammer on it this saga started on the thirteenth of November when you made this call to me telling me pé page yẹn ò lè wúlò fún mi mọ́ mo dẹ̀ ní kò sí wàhálà àárọ̀ ìtẹ́ ẹlẹ́ ti delete ẹ̀ ni mo ṣe bọ́ síta pé kí ló dé tẹ́ fi delete page mi nígbà tẹ́ ni ẹ fẹ́ mú information yín kúrò ẹ jọ̀ọ́ kí ló le nínú eléyìí all the people going to her page to go and comment as if you knew how this thing started you were not the first person to teach people monetization on social media i have done monet uh, eh, eh, monetization education twice on tiktok and youtube it is only this facebook that is not convenient for nigerians and concerning the giveaway you said i've always do giveaway on my page it's not today the little i have i give and i said any little amount i make on social media i am is going for charity you said you have all of this you have all of this may god bless those that have may god provide for those that didn't have that is not the point the point is why was my page deleted ṣé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ delete ẹ̀ ni èmi náà ò mo. rí mọ́ nígbà and that is what i'm saying i have said this several times i have explained you kept on picking offence you kept on picking offence this was the conversation we had the first day you called me Any page yẹn ò lè wúlò fún mi mọ́ irú tí bá so mo fẹ́ ṣe. má. mo ní péjì yẹn even tí bá yọ details nìkan i don't think you can still use it for monetization because i don't know if you know ṣe máa ń register um, uh, it, um, uh, profile tó bá ti register profile even when we switch it they know and uh, wọ́n mọ̀ tí wọ́n bẹ̀. Hmm, ìgbà tó ń ti monetize ẹ̀ mi kàn wò pé kéyìn kéyìn kan máa upload sínú mi. ó ṣe jẹ́ ká open another one kó máa upload kó máa send it máa bẹ̀rẹ̀ upload. this was on thirteenth of this month november thirteen was this conversation. Bẹ́ẹ̀jì bíi mẹ́rin lèmi gan ti lose lórí ọ̀rọ̀ Facebook monetization yìí. Because I don't know the wrong picture she's painting. I'm sure gbogbo pé first page mi kọ́ nìyẹn bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. that's not my my first page is actually facts with Ajuni page here they dẹ̀ ṣe dáadáa gan ó should ṣe dáadáa gan so bro, kí ni monetization yóò gbà sùúrù àfi tó o bá fẹ́ kí n bẹ́ẹ̀ ṣe mọ́ even tí mo bá yọ gbogbo fún ìkíní mi kúrò bẹ́ẹ̀ rántí pé mi ni mo ṣe mo tẹ̀rù pé wọ́n ló ṣe tẹ́lẹ̀ yẹn rántí pé mi ni mo Ah, ẹ̀yin lẹ ṣì ṣe mọ̀ pé mi gan ò ní login details. Eh? they have all that with them so even tí bá kó kúrò kò lè wúlò fún ẹ. Eh, bẹ́ẹ̀ ní kàn máa máa upload sí mi ìwúlẹ̀ ní ṣiṣẹ́ lórí monetization mọ́ fún un màá kàn máa fi ṣe bíi backup page. ó kì í ṣe ṣé o ṣe monetization mọ́ ni. ìgbà tán ni wọn gbà fáwọn Nigerians náà ni mi ò jẹ́ kí mi wọrí. ṣebí wọn náà ló fún mi ní information sí pé wọ́n ní pé tẹ́ni tó bá ń send video sẹ́ni ẹ̀ tẹ́ni ẹ̀ ń bẹ upload. ẹ eh, mo ní ìyàn kan ìgbà tó bá dé ló sọ fún mi gbà kan bẹ́ẹ̀ yẹn. òkè ṣé wọ́n ti fẹ́ bẹ́ẹ̀ ṣe ni. irọ́ o ẹni yẹn sọ fún mi pé ẹni tó bóun ṣe tòun pé ní tó sọ fóun nìyẹn pé kò dẹ̀ tún wá rí ṣe mọ́ náà pé òun. èèyàn kan náà mo ti pe èèyàn kan náà sọ pé nǹkan tó ń ṣe fáwọn nìyẹn mo pe Yes, mi ò tí ì wò. àwọn náà sọ wọn láwọn ò lè ṣe live ní àwọn ẹ̀ṣẹ̀ wa wá bá jọ most àwọn tó wà Naija wọn ṣe live they only upload. so do you want another page or abo fẹ́. Ah, kò sí wàhálà i open another page. ok tó bá jalè tí n bá dé mo ti lọ bí iṣẹ́ mo ní kí n confirm tó o bá fẹ́ then that's fine bó tó bá fẹ́ dàdà as well help you because ó ti ṣe wàhálà gan jù lórí kíní ẹ̀yẹ ló tó ti ń dùn mí jù pé gbàdádúró wàhálà tó ṣe lórí ibẹ̀ yẹn so wàá wá máa ṣe àwọn short short clips tí ó ti yí ẹ. so bẹ́ẹ̀ eléyìí sí. lóòótọ́ bá bọ́ èyí is as useless kò make sense kò máa ṣe fídíò kò máa gbé sí kò máa di only thing kan ni wípé wàá máa fi ṣíà ní wọn. òkè bẹ́ẹ̀ ṣe màá báwo èèyàn sì máa máa àwọn èèyàn sì máa máa fọ́ọ̀lù ẹ̀ bẹ́ẹ̀ yẹn. kò má tà tó bá rí new one wàá ti jẹ́ kó mọ̀ pé new one yẹn pé yẹn tún ní issues ó mọ iye péjì sí borí iṣẹ́ tó wá dúró lórí eléyìí eléyìí ṣáàdùn ti wọ one fifty one kábíyèsí ṣe restriction tó wà lórí ẹ̀ á ti wọ two hundred á ti wọ two hundred yà so ṣí another one wàá máa ṣe àwọn short short clips ẹ̀ bó jẹ́ mẹ́ta ló fẹ́ post in a day different so that was the chat that was the conversation we had on the thirteenth of november nígbà tí wọ́n sọ fún mi pé my the page was not approved pé kí n lọ share another one so wọ́n wá ní bí mo bá ṣe rò sí whichever i think i should let her know so in the evening i sent her a voice note that pé kíní yẹn mo ti dárò that i have thought about it if i say i start another one now facebook might still say something else there is no problem let me uh, give me the uh, eh, information uh, eh, the login id àwọn ní àwọn máa yọ information àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ i said no problem i said no problem and she said she will do it at her own convenience time after this conversation that she said i should forget about the page and start another one it was after this conversation that she sent me the screenshot of that twenty-three dollar i was talking about ẹ jọ ṣe somebody you already have this kind of conversation with and the person still went ahead sending you a screenshot of money on the same page what will you think about will you still believe that the page was not monetized all the screenshots she uploaded i sent it to her by myself and when i waited several times that i didn't see any response from her i sent her voice note wọn làwọn ò tí ì edit information àwọn out bẹ́ẹ̀ ń tẹnumọ́ lórí page yín mà ẹ̀ ń sọ wípé kí ni wọ́n fẹ́ fi information yín ṣe kí ni wọ́n fẹ́ fi information yín ṣe mi ní pé ká ẹ gbé kalẹ̀ pẹ̀lú information yín mo ní tẹ́ bá ti yọ kúrò this was the conversation i had with you this is this is a transparent thing this is a transparent thing for crying out loud a lot of people went to your live stream now they were saying that eh, is it is it is she the one you are doing business with is she the one you all of you sending that type of comment to her have you met me in the real life have you ever seen me i don't understand why are you painting the wrong picture what you told me yours truly was that my page has been deleted message tẹ send sí mi nìyẹn why are you changing the narrative after this conversation of the page was not monetized i called you by myself you understand i called you that was on the twenty-first of this month that means two months i mean two weeks after you had told me that the page was not monetized this was what we discussed. Eh? the login details the accounts, yẹn wípé kẹ́ fún mi ńgbà tí mo yẹn àkáǹtì àpúrúfù monetization rẹ̀ ṣẹ̀dẹ̀ mọ̀ pé mi ìlò dàgbà lo email mi láti ṣí ń yẹn. and I sent you my email to open the account email mi ni mo send ní July pé kẹ́ ẹ fi open ẹ̀ ẹ̀ dẹ̀ sọ pé wọ́n gbà fún yín láti lo Gmail tèmi ẹ wá ní the way i reacted báwo ni mo ṣe react ṣé gbogbo conversation yìí all this conversation did i say anything bad ẹ̀yin náà lẹ́ náà monetize page mo dẹ̀ ní ẹjẹ́ máa fi ṣe backup kí n máa lò bẹ́ẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹ̀jọ́ am I have I said something too big? this was our our discussion. ṣé o mọ̀ ṣé o mọ̀ ní sòrò ní sòrò ní sòrò ṣé o mọ̀ wípé onípè ò ní access sí ta ló ń post sórí page yẹn. èmi náà ni access the only access tí mo ní náà is supposed and to do live stream níbẹ̀. mi ìlú ẹni tí ìjọwọ́ bẹ̀. access Eh, why is this so difficult for you to remove your details. is because they are my information that is why I love it but that is not bone of contention now mo ti details mi it's going to take me time because mi ò mo ti sọ yẹn fún ẹ mo because mo ẹ̀ṣẹ̀ máa google ẹ̀ láti mo bí ṣe máa information yẹn ni mo ní màá ṣe ní sàn ọdún yẹn two mo busy so pé mo bízì níbí lọ bá anybody tó bá wà lamẹ́ríkà kó bèrè pé kí ló jẹ́ social security mo ti gbọ́ wọ́n lè ṣàlàyé ẹ̀ fún ẹ reason why I cannot give ṣé wọ́n pè mí ni mo open page yẹn tó bá rántí. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ṣé o rántí. mo rántí. Ah, eh. so technically because èmi ni mo open it technically it belongs to me I am not claiming it o oh. don't get me wrong I am not claiming the page I don't need it. So just don't, think I'm claiming it. Mo kàn sọ pé pé technically it belongs to me. My informations are there. Ká nígbà tí o tí mo tà tí fi monetization sí is a different thing. Mo tún wá bẹ̀ fi kí monetization sí monetization yẹn gbogbo ayé wa l'Amẹ́ríkà ló máa ń gbà sórí ẹ̀. Gbogbo ayé wa ó dẹ̀ take me time kí tó ṣe kí ni ẹ̀ tó bá rántí. Mo rántí wípé mò ń lọ Nàìjíríà mo wà in the midst of pé mò ń kánjú because on the tenth ni mo ṣe mo dẹ̀ travel on the eleventh tí n bá fẹ́ kó ṣe kó rí nìkan lórí ẹ̀mí òní sáré ṣe lọ́jọ́ yẹn mo ní àkíní tí ń pẹ́ jíjẹ́ sáré bọ́mọ yìí ṣe because mo wà relaxed a bit lọ́jọ́ yẹn pé mo ti ń travel jọ kejì mi ò ní much àti ṣe mi ò ṣiṣẹ́ púpọ̀ ó dàgbé mi ti ṣiṣẹ́ jọ yẹn so mo kàn get ready ni mo dẹ̀ bẹ́ẹ̀ ṣe mo ní láti kó gbogbo document mi láti ṣàwọn kankan lọ́jọ́ yẹn sórí ẹ̀ everything nípa life wa náà máa ń bèrè lamẹ́ríkà social security ẹ̀ wọ́n á dẹ̀ sọ fún ẹ náà ti kún ọmú ẹ lọ́gbẹ́dọ̀ mọ́ social security ẹ̀ ibi tó wà tó wà tó wà ní ìjọ sí mi mi ò lè release page yọ̀ọ́ tẹ́lẹ̀ mi everything and i'm going to do it at my convenience so ma ní sùúrù ni you have another maid you are using concentrate on that mo fọlọ́hún bẹ̀ please mi ìfẹ́ bínú lórí ọ̀rọ̀ yìí. ọ̀rọ̀ àìmọ̀ ló ti you have another page of lórí ọ̀wẹ́ ní pay for now mo rí ẹ̀rí àná tí mo mo rí kí ni notification paper ìfọ̀gbà tí ma ṣe kọ́ wọ̀n jẹ́ kí n lo bank details direct mo rí because mo fi lò lákàntì kan tàbí suspicious wípé bóyá ara nàìjíríà ti dí details mi ni mo jẹ́ kí n ló bá kà náà. wípé kó má jẹ́ pé ó máa máa ní sọ́ọ̀bù yín. tẹ́ ní sùúrù mi ní sùúrù gbogbo náà ń bẹ tó fi bá mi sọ̀rọ̀ láàrọ̀ àdín la jìtà mo wá gbé kinní yẹn tó wá fohùn báyẹn bá mi sọ̀rọ̀ pàtí máa bẹ́ẹ̀ ó fún pé jẹ́ mi ò ní ṣe láyé. Oh, nǹkan tí mo sọ ni wípé ńgbà tí wọ́n approve ẹ̀ tó jẹ́ pé all ni mo ṣe wò wípé tó probably kọ́mọ̀ ẹ̀ pé ní àwọn tún bẹ̀rẹ̀ wàhálà míì wọ́n á tún sọ wípé wọn ò tún ní approve ẹ̀ nígbà tó yẹ pé they will give us another excuse nígbà tó ń kú monetize fún nàìjíríà lèmi ṣe ní àyókù mọ́ fi ṣe back up. monetization ní àkókò tó bá gbé ọ̀wá interested monetization nìkan ọ̀gá ẹ̀ṣọ́ stop ẹ̀ kó má post torí ẹ̀. ẹ bẹ́ẹ̀ ni o ní information ṣe mọ̀ pé email mi náà ni mo send but you didn't later use it so mi ò ní access to it directly mo sọ fún ẹ náà mo sọ fún ẹ lọ́jọ́ ìwọ̀n jẹ́ kí n rẹ because of my location wọ́n mọ location tí o ti ṣe nǹkan náà àmì ẹ̀ mo fẹ́ ṣàlàyé kí nìyẹn fún ẹ o rò pé Facebook gọ̀ ni wọ́n mọ location tí mo ti ṣe nǹkan náà wọ́n mọ location wọ́n mọ àdúgbò tí mo ti ṣe nǹkan wọ́n mọ street tí mo ti ṣe nǹkan lamẹ́ríkà bó ṣe ṣe ti wọ́n nìyẹn bẹ́ẹ̀ni tó wà wọ́n gbé jáde fún ẹlẹ́sẹ̀kẹsẹ̀ ńbẹ̀ wọ́n ṣe but stop posting ẹ̀ náà ó ní màá jókè màá yọ details like my own convenience oh, máa take mi time mo máa oh, laptop mo máa wo google láti mọ step by step bí wọ́n fi máa ṣe. tí ìwà ṣe wà ní àjẹ òun ló tún pọ̀ jù. tẹ́ bá ti wà lẹ́sbìsì. Ah, tó bá dejì máa kì í tẹ̀lé open another one please. Ah, ó jẹ́ ilé ìtòhùn fún mi irú kí ni gbogbo ìyẹn láti máa bá kúrẹ́ conversation eléyìí báyìí ṣé mo raise ohun lórí conversation eléyìí did I raise voice on this conversation. pẹ̀sìkìrì kọ́ nìyẹn náà ohun tó máa fi bá mi sọ̀rọ̀ kọ́ nìyẹn náà ó máa ní sùúrù ni náà. mo ní kò sí wàhálà. kí ni mo sọ tó pọ̀ jù. You say you will remove your information mo dẹ̀ ní kò sí ọ̀nà. mi ò sọ̀rọ̀ tí ò da síbẹ̀ mo ní mi ní lọ́ọ̀gì information rẹ̀ lọ́wọ́ and ìgbà tó dájú sí. ó dẹ̀ ti sàyẹn láti ilẹ̀ pé mi ò lè fún login information I told you from onset. mo ní giving you the information is giving you my password password kò ní kọ́ ilé ayọ̀kọ́ tí mo lò fún gbogbo nǹkan mi nìyẹn. that means I will give you my password and I cannot delete my password. ẹ náà mo ṣe ní bóyá tẹ bá lè rí information yẹn remove for security purpose. ọ̀rẹ́ ìgbà kìí ṣe bẹ́ẹ̀ yẹn èmi ni mo wọ́pọ̀ lè má lọ delete ẹ̀ má wọ̀rí because ìgbà bẹ́ẹ̀ pé mi nínú information technically that page does not belong to you lọ́wọ́ ìgbàgbọ́ tó fẹ́ technically doesn't belong to you èmi ni mo open but the way you are talking you will make me to delete that page ah, because my information is because of security purpose yín náà ni mo So ẹ má ẹ má bínú. ẹ wá ní kúrò kúrò kí information mi kúrò bẹ́ẹ̀. ẹ mi mi sọ pé mo níta ẹ bá ti wà lsbc. mo ní sọ pé kí n fún ẹ ní log information sí abóǹgbọ́dọ̀ tó tọ́ sí tí mo ní kí n máa fún ẹ log information ó yà wèrè ni. ẹ mo níta ẹ bá ti remove information yín. ojú ẹgbẹ́ bá kọ ibi bọ́ọ̀ nǹkan tó ń bèèrè ni. ẹ náà mo ṣe ní tẹ bá ti yọ àwọn information yín tó wà vital kó má come on. pé ó máa mi ò kí láti nǹkan máa wọ́ọ̀tì mi ọgbọ́n ẹ̀ṣẹ̀ kí ni mo múra bí iṣẹ́ mo fọ́ lọ́hùn please mi bẹ pé mo fi jáde mo fọ́ lọ́hùn bẹ́ẹ̀ do it when i'm ready please mo fọ́ lọ́hùn ṣe ti gbọ́ that was my conversation with her on the twenty-first after tí wọ́n ti sọ wípé wọ́n approve ẹ̀ mo ní òkè tán bá fún mi details mo ní tán bá ti wà less busy kan yọ information wọn mo dẹ̀ tún ní ọmọ bínú that was our conversation after conversation yìí she now sent me message that i should send my account number for her to put the twenty-three dollar inside i said no use that to take care of tax since you said you will pay tax once you are when you are less busy remove your information and send me the login for for the security purpose that she was talking about what is difficult in this conversation and the next thing i will see she said she cannot she sent me three voice notes telling me pe she was not able to edit her information that they didn't allow her to delete the information that she needed my own details for her to edit and i sent her my address my everything so the people that are going to her live chat to go and say eh, you are doing business with this person is it this person you are doing business with ṣé ẹ̀yin yẹn ti bẹ́ mi pàdé rí ni do you know me abi why are you why are you you see if you don't know what to say please keep quiet i be the one that related and i understand if there is anything concerning her information and i i am aware of it definitely she will start feeling suspicious that's why i said remove the information i don't know what they use other people's information to do but she said it is for social security and i said no wahala you heard it from our conversation here i don't even make all of this intentionally because my phone is always on automatic record and when this happened she said i should send my information which i sent use it to edit your own for your safety purpose i'm actually doing what she asked me to do because she's the one that has the access she said it by herself that technically that page belong to her so what else will i do than to dance to whatever tune she played for me and that is what i kept on doing until few days ago that i sent her my address my everything she said she cannot edit it and early this morning when before before this morning she said i should send my account detail together with the information i sent my gmail for paypal she said she doesn't want she said i should i sent my dollar account she doesn't use it she said she needs naira account and i told her please don send this money into the account use it and take care of the tax so that kò ní dàbí wípé because wọ́n sọ lórí péjì wọ́n sìn gan pé àwọn fẹ́ jẹ pé àwọn lè tún jẹ gbèsè gan so and i told her that ẹ fi ẹ fi since tẹ sọ pé you will pay tax that that's the reason why you are charging eh, fifty uh, percent and mo dẹ̀ ní kò sí wàhálà so what is difficult in all of this and the message you sent me early this morning when i sent my log my account my bank account details i said please don't post any money you said you want to edit your information for security purpose so that you can send me the login details that is why i sent my information to you when you requested for it that's why i have been waiting the money might not be from that page because i can't view any money on my side here thank you ma nkan tí mo send ní àná nìyẹn i don't want to send the account because initially when you requested for my account i didn't send it me send eh but information me zip code everything address me tell kin send was what i sent and you also requested for account which i didn't send at the initial stage but when you said you needed it for you to edit your own information Shebi bí n ta sọ lélẹ́yìí why are you changing the narrative why are you painting the wrong picture ẹ̀dẹ̀lẹ́fẹ́ edit eh? only for me to wake up this morning you said my page has been deleted the money i said you should not send i said i saw that you sent it and you said unfortunately i might need to delete the page as facebook is not letting me change or remove my vital details i have been on it for over an hour and had to call princess odunlade blog as she has been an admin of two pages she said she had similar experience and the page was finally deleted shebi message tẹ send simi nu that was the message you sent to me why did you now go to your live stream now and you are now saying you asked me you you you you want to get my consent if you have asked me that you needed my consent whether my page should be deleted would I have come live you said you have deleted my page that was what you told me àbí ṣé bí n tẹ ẹjọ ẹjọ nítorí Ọlọ́run what are we hiding here why, why all this thing is transparent the, the, what I said on my first live stream was that you deleted my page and that you did that without my consent I didn't have the login details I didn't ask you to give me your information what do I need the information for ni mo ṣe ní kẹ́ edit ẹ̀ for security purpose ṣé bóun la sọ conversation yìí was on the twenty first of this month so what is I don't know why you are painting the wrong picture and a whole lot of people are going there to go and type message to go and say you are doing business with nigerians excuse me were you there when we started all of this the people that are typing comments everything i said on my video èwo ló jẹ́ rọ́ńbẹ́ the screenshot you uploaded i was the one that sent those screenshots to you hey i sent those screenshots èmi ni mo send there, sí i sent it to you So why are we saying that our people they should go and jump inside lagoon? Is that a word of peace or a word that bring peace? Ah, ah Ẹni oore níwọ̀n ẹjọ́ kí lóore nínú yẹn mà? Oore dà nínú yẹn for crying out loud. I came out because you said you have deleted my page. And I checked the page I saw that the page is not existing again truly. Ẹ ti sọ fún mi pé ẹ̀yin lẹni page yẹn technically. So kí ni nǹkan tí mo sọ lórí show mi tó yàtọ̀ you say the morning i claim i saw there that you didn't see it probably facebook reversed it bóyá reverse ẹ i was dancing to your tune because ẹ̀yin lẹ ní login náà lọ́wọ́ ìgbà tẹ́dẹ̀ ní wọn monetize ẹ̀ mọ́ mo ní ẹ information yín kí n lè ní login rẹ̀ kí ló yàtọ̀ nínú tí mo sọ. please if if if this is all what we are going to you see don't let us misunderstand one another we human being that we relate together don't let us misunderstand one another if this is a kind of favour that you said you do for me to me this is not a favour at all it is not because we didn't do this for free you came out you said anyone that want to do monetization should come and of course i came i also teach people monetization tiktok monetization i have done it here twice you said how much did i have that i do give away i thank god for the little i have this is not my first time or even second time of doing give away on my page i always do give away the little i have i do the fact that we are in nigeria does not mean that all of us are hungry at least i do the little i i i i, I have so why are you saying the the people going there they are all illiterate they should go and jump into lagoon is that a word of grace did I lie against you? so kí ló dé ẹ̀yin náà ọkọ̀ pé kí security yín lè wà protected náà ni mò ń san ẹ̀yin lẹ́ni information torí mo rí tẹ́nìkan sọ ẹ̀ ẹ̀yin ẹ̀yin ẹ má dá sí ọ̀rọ̀ ọlọ́run ò ní tọ̀rọ̀ ọlọ́rọ̀ gba yín lẹ́nu o God will not look against you because you are contributing to other people's issue that you know nothing about tẹ́lọ̀mí àrẹ̀rù ẹlẹ́rù àfàtì ẹ̀dá ni please if you don't know what to say please stay away from this the little of your show that i watched why did you say you have not deleted my page when you told me you have deleted it ṣé bẹ́ẹ̀ sọ fún mi pé ẹ ti delete ẹ ni at the initial stage i gave you my gmail you didn't use my gmail to create the account there was no transparency and i said no wahala ẹ̀yin náà lẹ pè mí tẹ́ ẹ ní page wọn monetize ẹ̀ ṣé bí conversation yẹn ni mo ti play yìí kí ni mò ń hide níbí what are we hiding here what are we hiding here ẹ là ń sunkún wá ṣẹ́nìkan wà tí ò sunkún láyé yìí is there somebody in this life that has not cried we have different kinds of cry we have cry of joy we have cry of so many things if somebody is happy she can decide to cry what's, diffi what's difficult in that ẹnìkan wá ń lọ sí page eh, show ó wá ń lọ sọ pé you are doing business with Nigeria yà ṣe kinní kan what have I done ṣé bí information yín tí ó wà vital náà ni mo ní kẹ́ ẹ mú kúrò ńgbà tẹ́ ni wọ́n monetize ẹ̀ so what kí ni kí wá ni what are we hiding here of course mr kamadin you said it's very simple you both agree on page opening in your name for the purpose of monetization she can handle the page to you she can hand over the page to you if she know it's no longer on monetization she can then edit her profile yes edit her profile and login detail and give the page to you ṣíkè náà ṣe bí n tá n sọ i cannot be a judge in my own case that's why i'm bringing this to limelight and we have been on this over three weeks now ìgbà tí mi ìdẹ̀rí settle offline àárọ̀ tí mo jí ẹlẹ́ẹ̀tì delete page mi èmi náà dẹ̀ wá page yẹn mi rí ṣé bí torí ẹ̀ mo ṣe wá but you went to your page you go and tell your people that you you asked me maybe you should delete it are you I, I don't know what you are talking about I don't understand you please read talk with aunty adunima mi understand yín ẹ sọ fún mi wípé ẹ ń béèrè consent mi ẹ sọ fún mi pé ẹ ti delete page mi ni ẹlẹ́kọ̀ntàǹtì princess ọdúnládé blog pé ẹni yẹn náà ní àwọn ò mọ tẹ́wọ̀n àwọn lè ṣe pé and the page has finally been deleted meanwhile address mi àti information mi tẹ́ ní kí n send ẹ ní kí n send ẹ kẹ́ ẹ lè fi edit ti yín kúrò ní ẹ sọ wípé ẹ fẹ́ gbà á láì lò ó kí ẹ dẹ̀ wá torí ẹ send owó tí mo ní kẹ́ ẹ má wulẹ̀ send now you have my information and there is nothing i want to do with yours ṣebí tiyín náà mo ní ẹ ẹdítì kúrò ń bẹ kí ni mo ṣe tí ò dáa fún gbogbo àwọn tí wọ́n ń lọ sí orí ṣó wọn tí wọ́n lọ ń kọmẹǹtì síbẹ̀ pé yàdín ṣó with this please ẹ má dá sí nǹkan tí ó kàn yín kó ogun ọ̀run má fi ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ò ń ṣe tiyín kó má fi gba yín lẹ́nu ní ẹ̀yìn tẹ lọ ń kọ̀ọ̀kan kúkọ sí kọ́mẹ̀ǹtì ẹbí tí mo sọ náà nìyẹn mr oníọlá méjì you said you watch the woman this is simple she should just edit her info and give you the page ṣebí n tàn sọnù láti november thirteenth láti november thirteenth and she say how can i give you my information ṣé mo ní ẹ fún mi ní information yín ni ẹni nǹkan tí mo sọ gbogbo voice note tí mo send sí yín everything is here what are we hiding here why are you painting the wrong picture though that one is not a problem to me i believe that god almighty knows the intention of our heart bẹ́ẹ̀ ńgbà tẹ́lẹ̀ delete page mi ìyẹn ni mo ṣe wò wípé that is wickedness ntẹ́ ẹ̀dẹ̀ sọ fún mi nìyẹn tòótọ́ èmi náà dẹ̀ wá page yẹn mi rí àwọn èèyàn tó ń fọ́lọ̀ mi bẹ́ẹ̀ náà wá wọn rí torí ẹ̀ mo ṣe wá pé people should help me and ask you what actually happened so what are we hiding here you said my page was not approved for monetization after that tẹ́ ti sọ pé àwọn àpúrùfù ẹ̀ lẹ́tún sẹ́ǹdì screenshot twenty three sí mi níbo ni mo báwo mo ṣe fẹ́ bìlífù and yet I still believed you I said no wahala tẹ́ bá ti wà less busy ṣé bí n tí mo tí mo tí mo play jáde nù conversation wa rè ẹlẹ́ẹ̀lẹ̀ ráyè you will do it at your own convenience mo dẹ̀ ní tẹ́ bá ti tẹ́ bá ti ráyè you never told me pé ẹ lè rí details yín edit ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ lórí live stream yín sìn ni mà ẹ ṣẹ̀ṣẹ̀ ń sọ sí ni ẹ sọ fún mi pé ẹ edit ẹ lẹ́ẹ̀ máa edit ẹ at your convenience ẹ dẹ̀ ní tinubu bí gan ẹ lọ rèé delete ẹ ń tẹ́ ẹ sọ nìyẹn mà nígbà tí mo dẹ̀ jí láàárọ̀ yìí mo dẹ̀ rí pé ẹ ti delete ẹ̀ ń tòótọ́ probably you were able to retrieve it tàbí kó jẹ́ pé bóyá screenshot ẹ̀ lè show fáwọn èèyàn lórí platform yín I heard I watched your live stream today what is all of this you are painting the wrong wrong picture as if uh, as if that you did a favour to somebody and she repaid you with something else nígbà tí ìṣe pé ọ̀fẹ́ we both agreed on on on on on uh, uh, fifty uh, percent uh, of designated revenue which we did that in peace so kí wá ló kù she can ẹ sọ pé she has explained that she cannot remove her detail wọn ò sọ yẹn fẹ́mi wọn ò sọ yẹn fẹ́mi ẹ rí wípé wọ́n láwọn remove ẹ̀ ní gbogbo conversation tá a ní she said she will remove it mo dẹ̀ ní sùúrù i want to believe pé it might not be something that she can easily remove as fast as possible and only for me to wake up this morning and she said she has deleted the page the fact wọn láwọn ti delete page yẹn òun ni mo ṣe wá wò pé ah kí lè tẹ̀ fi delete ẹ̀ wọ́n tún wá ń sọ lórí live chat tí wọ́n sì ń pé àwọn bi mí léèrè àwọn béèrè consent mi wípé ṣé mo lè ṣe kékeré káwọn delete ẹ̀ you didn't ask of my consent hello sir. yes sir. yes sir ẹ bí mi pé kí ni consent mi kẹ́ tó delete ẹlẹ́ẹ̀ ti delete ẹ̀ lẹ́sọ̀ i'm going to upload the screenshot you said you have deleted it and i said i saw four hundred dollars on it that was what i saw probably a lot of people had already unfollowed the page since tí mi mọ bó ṣe ń ṣe ọwọ́ yín ni gbogbo information ẹ̀ wà my own is just to upload on it mo dẹ̀ upload síbẹ̀ i don't know what come in again since i'm no more the admin that has full access ẹ dákun ṣe gbogbo information yìí ṣe mo change ẹ̀ ni mi change ọ̀rọ̀ tí mo sọ ní fẹ́ show mi kí làwọn tó wá ń lọ síbẹ̀ tó wá ń sọ pé yàdín business with, with, with nigerians excuse me we didn't have the same spirit every everyone has his own different spirit and please don't paint the wrong picture of me do not paint the wrong picture of me and that word you said that all the people that are here they should go and jump into lagoon that is not a word of grace ìyẹn ò kí ń ṣe ọ̀rọ̀ oore ọ̀fẹ́ àbí ọ̀rọ̀ àlàáfíà wípé kí wọ́n lọ rèé jump sínú lagoon that is not a word of grace put yourself in my own shoe if you wake up and somebody you trusted said she has deleted what you put in her custody she has deleted your page your work what would you have done and this is an elderly person try pe at times when i send you voice note i make sure that i choose my words the voice note i send to you you said you didn't like the way i i i i, explained all the voice notes are here what is difficult even conversation yìí gan gbogbo èèyàn ló gbọ́n sìn mo rọra ń sọ̀rọ̀ ń bẹ́ẹ̀ ni tí mi kàn tiẹ̀ mọ̀ wípé gbogbo eléyìí máa wáyé rárá rárá. ṣebí n ẹni she said the person she called deleted her page not pe page tèmi náà sọ fún mi the page was either unpublished or hidden because as at early in the morning tí i saw that the that she has deleted the page and i also tried to log into the page or to to just view the it mi rí ah, ni mo ṣe wò pé tó wọ́n ti delete ẹ nìyẹn ẹni tó dẹ̀ ti delete page that shows that she's already angry what did what will i do what will i do bàbá òní ọ̀làdìmẹ́jẹ sọ pé sister your gentleness and your respect for older people have been taken for granted by this woman if to say na those were girl eh, they will have overdragged that adunni wetin i wan do ṣebí àlàyé náà ni mo lè sọ the only thing she said on that pay on her show was that àwọn bí mi léèrè pé ṣánkàn delete page ṣé tẹ́ ẹ bá bí mi léèrè will i come to live stream you said you have deleted the page and truly the page has been deleted ṣé bẹ́ẹ̀ rí nígbà tí mo upload ẹ̀ what are we hiding here for crying out loud ẹ̀yin náà lẹ pè mí tẹ́ ẹ náà approve monetization mi conversation wa ni mo play síta yìí mo dẹ̀ ní màá ní sùúrù i'm waiting patiently the last time we spoke on call was twenty first of this month níbi tó ti sọ pé àwọn technically àwọn làwọn ní page yẹn ẹ jọ ṣé ẹni tó ní gbogbo login details page èèyàn tó jẹ́ pé ó lè lọ́ọ̀gì wọ out of that page kó mọ̀ rí mọ́ ṣé èèyàn lè bá ẹni yẹn drag ọ̀rọ̀ ṣé èèyàn lè bá ẹni yẹn ṣagídí I was dancing to the tune she played for me I'm telling you and what broke my heart was the fact that she finally deleted that page all because I want transparency I want the the login information gbẹ ti ní òṣòwò ń bẹ̀ mọ́ tó bá jẹ́ mi lẹ́yìn kí lẹ́ ṣe ẹ wá ń sọ wípé they they should go and jump into the lagoon that is not a word of grace that is not a word of words of grace from an elderly person i am not accusing you all that i said on my live stream were true ẹ̀yin lẹ́dẹ́ tí mo rí tẹ́ ń sọ wípé ẹ̀yin bí mi léèrè wípé ṣé ká ẹ delete ẹ̀ this is your show this is the show you did to reply ṣe báyìí ìgbà tó fẹ́ ṣe tó tún rí ṣe mo ní jẹ́ kí n bẹ́ ọkùn péjì yẹn láti bí mo ní jẹ́ kí n bẹ́ ọkùn yẹn láti bí mo dẹ̀ bẹ́ ọkùn yẹn láti bí mo nítorí location mo nítorí location mo wá sẹ́ni mẹ́sẹ̀gì sí ẹ láyé àná it wasn't as if I sent you a message why didn't you respond. you didn't send me a message the message you sent to me was that you have deleted the page Page tẹ Send nìyẹn ẹ dákun ṣé péjì tẹ ti sọ pé ẹ ti delete what else do you want me to say about the page when you say you have deleted it and to coming we coming to pay social media to come and educate people this has always been taking place this has always been happening i always come here even when tiktok when i got to know about tiktok i came here to tell people about it the same thing with youtube this this thing is not supposed to reach all of this level Yinka Gunners how did you know she was talking about the two pages I told you that the page does not exist again as at the midnight that I saw that message and the time I came to do my first live stream the page does not exist ask people that watch my live my first live stream it doesn't exist again probably she unpublished it or she was showing the screenshot to people on her live stream right now i wouldn't know we have we, we have said we have talked about this thing several times we have talked about this several times as we have been on this thing not today and what made me make me to come out was the fact that the last conversation we had you said you will go and delete the page that was what you said on that conversation on that call pé Emma máa delete ẹ and i said Emma Binu. that was what ended the conversation i have played it here only for me to wake up and you you you said the page has been deleted the page does not even exist again what are we hiding here. you say the page is not my page you have told me that already you you you you have to you said it technically belong to you kò sí problem i was the one you see when this thing happened The reason why I said I didn't want to worry about it again was the fact that you said it has been demonetized or it was not monetized at all. I know that the page technically you created it. I gave you my login, my Gmail. You didn't use it to create it. So and you said the page belonged to you. There is no wahala. That is what I want to clarify. Because when I came here, a whole lot of people felt, oh, we, we are we only heard your own. Let us hear our response as well if you say it belongs to you there is no wahala there is no problem but don paint the wrong picture of me don paint the wrong picture of me don paint the wrong picture of me hello sir. kò sí problem i will, I will create another one no wahala no wahala. ẹ̀ that means Facebook has removed it the time that I was seeing money on it I was making the screenshot and I was sending it to you up to the tune of as at the time that it reached up to thirty dollar I have the screenshot tí mo send but I don't know that all of this will happen I will have made further screenshots probably Facebook ló remove ẹ nígbà bóyá ń gbà tán padà mọ̀ pé Nàìjíríà la ń ṣe bet I actually saw the figure there I am not accusing you I am not disturbing you. You said you are taking fifty percent and I said no wahala. Nígbà tẹ́lẹ̀ twenty three yìí gan after thirty náà monetize it. I said use it for tax because you said you paid huge tax. Ẹ wá sọ pé oore níwọ̀n which oore did you do for me? Which favour did you do for me? Which favour did you do me? You deleted my page and you are still calling it favour. What type of favour is that one? Why are you painting the wrong picture? i said was that use it for tax ṣe bẹ́ẹ̀ náà lẹ́ni you said it's because of tax that you are charging that you are uh, you are taking the percentage i said no wahala use it for tax the account that you collected from me you said you want to use it to edit i didn't send the account for you to put the money there yes what is difficult in all of this you said you want to edit your information and i was patiently waiting if i had known that you would not be able to edit this information i would have taken my mind off it pé well that should be the end of of everything so what is what is happening here now you said. mo ń